بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí abala kejì ìjókòó wa ní òní ní abala kejì yìí ibẹ̀ ni a ti máa tẹ̀síwájú lórí agbọ́ni tá a pè ní al-infaq fi sabilillah àlìǹfààkù fi sabilillah ìnáwó nára ìnáwó sí ojú ọ̀nà alọ́ọ̀ apá kẹta rẹ̀ ní ìjókòó tòní ní apá kejì tá a ṣe lọ ibẹ̀ ni mo ti sọ ìtàn kékeré kan fún wa nípa arákùnrin wa kan tí ó fìgbà kan jẹ́ akẹ́kọ̀ọ́ ní tàlímù yìí tí mo sì mú bí ọ̀rẹ́ tó sì ṣe àwọn ìgbìyànjú kan tí a mẹ́nu bà tá a mẹ́nu bà nínú ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá àmọ́ tó jẹ́ pé ìgbìyànjú rẹ̀ náà kò gúnlẹ̀ síbi tí ó dáa tí ò gúnlẹ̀ síbi tó dáa ohun tó sì fa àìgúnlẹ̀ síbi tó dáa rẹ̀ ohun tó fa ìgúnlẹ̀ síbi tó dáa rẹ̀ ní ààyè yìí òun náà ni pé àníyàn rẹ̀ kò mọ́ dáadáa bí àníyàn bá mọ́ dáadáa béèyàn bá ṣe iṣẹ́ irú gbìyànjú tó ṣeun béèyàn bá ṣe é kò yẹ kí ó ní problem pẹ̀lú irú wa ìdí tí ò fi yẹ kó ní problem pẹ̀lú irú wa ni wípé nígbà tí a ti mọ̀ rí rárá tá a ti mọ̀ rí rárá làwa ti ń ṣiṣẹ́ fíṣẹ̀bílì láì ok nígbà tá a mọ̀ a tún ṣe é lọ nígbà tí ó tún daṣẹ́ lẹ̀ iṣẹ́ ẹ̀sìn ọmọ tún dúró lọ́dọ̀ tiwa iṣẹ́ ẹ̀sìn kò dúró lọ́dọ̀ tiwa àpadà sí ibú ò ní bá mi lórí iṣẹ́ dáwà tí mò ń ṣe yìí kò ní di ìtàn pé níbi ọdún mélòó sẹ́yìn ni àbúrò yìí máa ló ṣe àwọn ìgbìyànjú báyìí ló ṣe àwọn ìgbìyànjú báyìí àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàbẹ́ ni pé mọ́ríwá ló ń gbà báyìí. gbogbo iṣẹ́ nìyẹn máa ṣe nìyẹn máa sọ pé mi ò ṣe léyìí mọ́ gbogbo iṣẹ́ pátápátá. nìyẹn lè máa ṣe nìyẹn ó sọ pé mo fẹ́ change iṣẹ́ nínú iṣẹ́ tí ò ṣe change òní irú iṣẹ́ tí mo ń ṣe yìí kò ṣe change gbogbo sẹ́nìyàn máa ṣe tó ga sí wípé èèyàn lè change ẹ̀ tí àrísìkí rẹ̀ tí ó tún wá fẹjú sí i èèyàn lè change ẹ̀ tí ìbùkún òtún wá pọ̀ sí nínú ayé rẹ̀ bí ẹ̀ bá change irú iṣẹ́ eléyìí ìbùkún ti kúrò ní ọ̀rọ̀ ẹ̀nu ìbùkún ó ṣe kí ni ó kúrò ní ọ̀rọ̀ ẹ̀nu iṣẹ́ àṣekú ni iṣẹ́ àṣekú ni àwọn tó ṣe lọ wọ́n ṣe kú ni. ní agbo àwọn ẹlẹ́sìn míì làwọn àlùfáà wọn ti máa ń rìtáyà nígbògá sí pé bísínẹ́sì ni tiwọn bísínẹ́sì ò ní tiwọn ní agbo ìsìláàmù ò lè gbọ́ pé àáfàá onímẹ̀sìn kan o onídáwà kan o ńgbà tó yá o ó wá rìtáyà ó wá ń lọ ta epo tàbí ń lọ ta pákó tàbí ń lọ ta bátìrì tàbí ń lọ wọ́nlẹ̀ a kò ṣẹlẹ̀ rí sí àáfàá kankan láyé látijọ́ táyé ti ń dáyé kò ṣẹlẹ̀ rí gbogbo ẹni tó bá ti mú iṣẹ́ dá wà ní iṣẹ́ òòjọ́ rẹ̀ wọn kì í pa iṣẹ́ dà ni ó fi jẹ́ kó yí arákùnrin wípé ah àṣìṣe ńlá gbáà ló ṣe àṣìṣe àṣìṣe ńlá gbáà òun ló ṣe ó sàn kíyàn máa ṣe dáadáa kan kó mọ́ láǹfààní àti ṣe mọ́ ju kọ́ mọ̀ọ́mọ̀ sọ pé òun ò ní ṣe mọ́ lọ. kọ́ màmá sọ pé òun ò ní ṣe mọ́ lọ agásí pé ó ní àfojúsùn kan ó ní èròǹgbà kan pẹ̀lú tí ń ṣe ìbá agásí wípé nítorí tiẹ̀ nírú mi fi ń ṣiṣẹ́ dá wà ni bóun ṣe daṣẹ́lẹ̀ lèmi náà daṣẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ ohun tó hàn sí gbogbo èèyàn tó sì hàn sí ọlọ́run ọba adẹ́dà ọba arínúròde ó ní wípé mo ti wà nínú iṣẹ́ à ń kọ́yàn lẹ́sìn à ń kọ́yàn ní kí ó à ń ṣe wáàsí ẹ̀fà bìfọ́ ká tó mọ òkòlù ẹ̀ lọ́yọ̀ọ́. ọba mi lẹ́nu ẹ̀ ni. nígbà tó sì dé a wẹ́lkọ̀mù rẹ̀ gẹ́gẹ́ bó sì yẹ ká wẹ́lkọ̀mù èèyàn nígbà tó sì dágbére pé òun ń lọ àtúnṣìn goodbye tó nǹkan bá débi lónìí tẹ́ni tí mo sọ yìí tó nǹkan bá débi lónìí tí ó bá jẹ́ ẹni tó mọnú rò ó yẹ kó kábàámọ̀ ni ó yẹ kó ṣe kí ni ó yẹ ó ni torí wípé iṣẹ́ ẹ̀sìn ti ń lọ ní ààyè yìí ojoojúmọ́ lọ́lọ́run fi àlùbáríkà sí ẹ̀ ojoojúmọ́ àlùbáríkà kò mọ lórí owó rẹpẹtẹ o kò mọ lórí owó rẹpẹtẹ o àlùbáríkà níbi iṣẹ́ dáwà ọ̀kan bẹ̀ ni alikọ̀búwùlù indanas kí onídáwà kọ́ máa rí àtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn tí ń gbọ́ kẹ́ máa gbọ́ yé kẹ́ máa gbọ́ yé kí wọ́n máa lékún sí i àwọn tí ń gbọ́ mi àwọn tí wọ́n ń ka ohun tí mò ń kọ́ jáde wọn ò dínkù sí lágbàáyé wọ́n ń pọ̀ sí ni ìyẹn ti tó ní báríkà ó ti tó ní ìbùkún pé ìbùkún wà nínú iṣẹ́ dáwà tí lágbága ń ṣe orí ẹnìkan ló ti bẹ̀rẹ̀ ẹnìkan péré la kọ́kọ́ bá sọ̀rọ̀ ó dìyàn méjì ó dìyàn mẹ́ta ó di mẹ́rin kò wáyé lékún sí i títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí torí wípé àwọn tí wọ́n kọ́kọ́ lérò wípé owó ní ń wá wọ́n pé kò wá owó àwọn tó lérò pé bóyá ó ń wá ipò kan ni wọ́n pé kò wá ipò ìṣe ni wọ́n rí pé nínú àwọn tó jókòó ara ẹ̀ tó jókòó ara ẹ̀ jẹ́ òun ni wọ́n sí mi má yí báwọn kan ni wọ́n ń wá káwọn di mufti ilẹ̀ Yorùbá àbọ̀ ọ̀mọ́ ni táyé sì mọ̀ wípé ohun tí wọ́n lè fi jẹ mufti ilẹ̀ Yorùbá kò sí lọ́dọ̀ wọn wọ́n kàn ń gbéra wọn gun ẹ̀sìn ayán ni ayé mọ̀ bẹ́ẹ̀ torí àwọn onímọ̀ pọ̀ ńlẹ̀ ṣú àbàdà níwájúwájú wa tí wọ́n jọ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá fún wa tí wọn ò béèrè fún múfútí tí wọn ò jà fún múfútí tá a bá ti rẹ́ni tí ń ṣiṣẹ́ nítorí ìtọ́lọ́run àti nítorí ipò wọn ò ṣòro dámọ̀ ẹni tí ṣiṣẹ́ torí ipò yóò máa kiri ẹ̀ pé òun lòun lẹ́tọ̀ọ́ sí kìíní iṣẹ́ òun ló yẹ òun ṣiṣẹ́ dá wà nítorí ipò nu sọ́ọ́rẹ́ ẹni tí ò ṣiṣẹ́ dá wà nítorí ipò kódà tẹ́ ẹ bá fi lọ yóò sá fún un tẹ́ ẹ bá fi lọ yóò ní ah, ara kìí sóun ló kàn kì í sóun ló tọ́ sí wọ́n láwọn tó tọ́ sí ẹ lọ bá wọn ẹ rí bá wọn. iṣẹ́ dáwà tí mò ń ṣe yìí ìbàjẹ́ nítorí owó ni ǹjẹ́ níyà abẹ́ rárá mo ní ọ̀nà míì tọ́lọ́ ń tún fún mi tọ́lọ́ ń tún fún mi tí mo lè sọ di owó èmi ò sínú àwọn dáwà tó ga sí pé ọ̀nà fún mọ́ wọn ọ̀nà pin mọ́ wọn nífi àwò pé ẹ gbọ́ tá a bá rí nǹkan kan ṣe ẹjẹ́ sọ pé pèsè sí náà rárá ọ̀nà mi ń bẹ́ ńlẹ̀ tó lè já sí owó rẹpẹtẹ ju dáwà lọ fún wa àmọ́ tá a ṣe kí ni tara gbìjù ẹgbẹ́ kan pé rárá bí yẹn bá já sówó rẹpẹtẹ tẹ́lẹ̀ já sí ìbùkún rẹpẹtẹ ìbùkún yẹn ọlọ́lá ju owó rẹpẹtẹ lọ. a sì rí wípé alihamdulilayi ọlọ́run máa à ń lapa nínú àwùjọ a sì ń a sì ń tiraka lọ́sàn-án lóru láti rí wípé àdí adágún omi nínú àwọn tó yẹ kí tàlímù ti sú làwọn tó ti ń wá sí tàlímù ta ti rí ọdún mẹ́wàá sẹ́yìn tó ti ń wá ó yẹ kó ti sú wọn tó bá gá sí pé ìjókòó ìbá jẹ́ ìjókòó adágún omi ni àwọn náà rí pé àwọn tó ń lékún sí i nímọ̀ ni. bí ẹni pé àtúnṣẹ̀ṣẹ̀ ń tún katira bí ṣe ń rí ní inú òye wọn nù kẹ́nìkan wá ríru ẹni báwọn kó lóun fẹ́ ràn lọ́wọ́ kó tó apá sọ pé ẹni ràn lọ́wọ́ mọ́ sóńtì ń pàṣẹ dáwàtì ni So é ohun tó ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sókó jẹ ni sólòwò ò sọ bẹ́ẹ̀ mọ́ ni definitely ẹni gangan ló ní ìṣòro mo wá ń bẹ aláwọ̀ fún pé kọ́lọ́run kó yọrú ìṣòro yẹn kó yọkùnú ayé rẹ torí pé kò dáa kéèyàn ó ṣiṣẹ́ bó ti wù kó ma kó wá fọwọ́ rẹ̀ bàjẹ́ nígbà tó o bá sọ pé ó náwó fún onídàáwà kan ìwọ yìí kan náà ó sì tún wá lọ ṣèwé jáde ó lọ ṣèwé jáde láti bọ orúkọ ẹ̀ jẹ́ ṣókó owó cbn jẹ ní àbòkó owó secretariat jẹ tó fi le tó báwọn ọlọ́run mọ́mọ́ jẹ́ kéṣù òyà wa lò tọ́ ìwọ má dàbí tiẹ̀ torí bó dàbí tiẹ̀ ìwọ náà ti rí ìkángun tiẹ̀ báyìí pé rìtáyámẹ́ǹtì rẹ̀ ìyọwọ́yọsẹ̀ rẹ̀ kò mọ̀ dín nǹkan kan kùn bíbà yìí àní tó nǹkan bá débí lónìí sẹ́ tó bá débí lónìí sẹ́ ah yóò rìgírẹ́tì ni yóò rìgírẹ́tì ni ẹ sì rí i pé ńgbà kan ẹnìkan wá bí kò wá bíbà yìí mọ́ kì í fún mi ní ẹ́dẹ́kì kì í fún mi ní ẹ́dẹ́kì kódà mo lè má béèrè ohun tó mo lè má béèrè rẹ̀ torí kìí ṣe nítorí tiẹ̀ mo fi ń ṣe wàhálà yìí ó sì á kó wàhálà bá mi ìwọ lọmọ tí ò jẹ ọ wá èmi lèmi ò ní dáṣẹ́ dúró lọ́sàn-án lóru èmi àdáṣẹ́ dúró ohun tó bá wù ọ ni kọ́ ọ ṣe kọ́ ọ ṣe bíi nẹ́pà lásìkò kan kárí ọ lò lásìkò kan ká ọ lò that's your own problem èmi lèmi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí mo mọ̀ wípé ó nígbà tí ń lò láyé n tí n bá sì ṣe é lẹ̀ náà ní lọ dé bá ohun tí n bá ṣe é lẹ̀ ó náà ní máa lọ dé bá. tí a bá gbọ́ kútúbà àjọ júmọ̀ tó lọ yìí ohun tí mò ń tírìtì bọ̀ ó ní alamatu hubbi rasul sallallahu alayhi wa sallam ala ashar àwọn àmì mẹ́wàá táàrí lára ẹni tó bá sọ pé òun nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ àbẹ̀ ni pé ìpele kẹrin ni mo wà nínú ọ̀rọ̀ ọ̀hún ìpele kẹrin náà sì ni nasiru dini yìí nasiru azizan bil'ilim wa bilmal wa ríran ẹ̀sìn ànábì lọ́wọ́ ní àránṣe tó lágbára pẹ̀lú ìmọ̀ àti dúkìá àti ẹ̀mí so aspect yẹn ó ti wá já wọ aspect fisẹ̀bìlì láì tàǹtìrìtì ní tàlímù so nínú kútúbà mo jẹ́ kó yí àwọn èèyàn wípé lódodo ibi tí ọmọnìyàn náwó sí pọ̀ ibi tá à ń ná owó wa sí ọ̀pọ̀. a na náwó lórí ara wa a á jẹ àmú àwọ̀ a gbélé a ra mọ́tò a á ná sórí ara wa nu a á tún náwó sórí ìyàwó tá a fẹ́ kọ́mọ bá bínú lọ. torí tó bá fẹ́ yàwó tó ọ̀nà wọlé lórí ọkàn dàbí mi kan ni tọ́lọ bí iṣẹ́ tó dé ẹlẹ́à kò gbọ́ ohùn ẹlẹ́yà sàlámù àlékùn. kò gbọ́ ohùn ẹnìkankan nínú ilé ó sì sílẹ̀kùn ń gbò sílẹ̀kùn ó rí pé yàrá ti mọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní máa wá ẹlẹ́yà káàkiri orí bẹ́ẹ̀dì kò bá ń bẹ̀ ó wọ abẹ́ bẹ́ẹ̀dì kò bá ń bẹ̀ ó wẹ̀yìn ìpùlé kò bá ń bẹ̀ ó rántí pé dúrọ́ọ̀mù táà máa pọnmi sí. Si lókù tóhun ò tí yẹ̀wò ó sì lọ sí dúrọ́ọ̀mù ẹlẹ́hàá níbo ló wà ó sí omi ló bá nu dúrọ́ọ̀mù kò bá lẹ́hàá bẹ́ẹ̀ kọ́rọ̀ tiẹ̀ náà ni bá fẹ́ yàwó a ni o a máa ń bọ́ ni o ọmọbìnrin kan wá mi lánàá èmi àti ẹ̀yà jọ so wọ́n wá lò mo wá ní irú ta ló nídìí irú ta ló nídìí mo ń torí pé àwọn ọkùnrin póríṣiríṣi ètò ga wà ètò kúrú wà ètò sanra wà èyí tí ó pẹlẹbẹ wà ètò ga lákọ̀wé wà èyí tí ìsalákọ̀wé wà irú èwo gangan ni wọ́n nídìí ǹjẹ́ mọ́tò ọmọbìnrin sọ ó ní èyí tó bá wà responsible ó nítorí pé òun ò tún gbọ́dọ̀ wọlé ọkọ tán kóun tún wá máa kiri káàkiri láti jẹun pẹ̀lú oyún inú àtọmọ ẹ̀yìn òun sórí báwọn tàbí sọ wípé tíyẹn bá fẹ́ yàwó ìyẹn máa ń ṣe kí ni ìyẹn máa bọ̀ ni. a náwó lórí aya àwọn ọmọ tá à ń bí kọ́mọ́mọ́ bá dìdàkudà mọ́ wa lọ́wọ́ a tún tọ́jú wọn pẹ̀lú owó ọwọ́ wa. ẹ bá tún ní òbí ní bàbá níyàá yóò tún máa tọ́jú wọn pẹ̀lú owó ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ làwọn àbúrò rẹ̀ ò ní fi ọlọ́run lẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ò ní fi ọlọ́run lẹ̀ tí wọ́n bá ti mọ̀ pé oníṣẹ́ǹjì díẹ̀ lọ́wọ́ bọ̀dá mi tí mo bá yín sọ ń kọ́ mo ní mo fẹ́ ra irinṣẹ́ mo ní mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo ọmọ ní díjú ohun tó ọba tún ní ó tún fi ilẹ̀ a tún rí aládùúgbò wa náà tóun náà bùkátà sí nǹkan bóyá a rí pé bí ń pa ni a tún lè gbóúnjẹ fún un bóyá a rí pé ó wà ní ìhòòhò ni a tún lè raṣọ fún un tá a bá tún lọ títì ẹni tí ìsàládùúgbò tó ní ẹ mi torí ọlọ́run ẹ mi torí ọlọ́run a tún tọ́ bàpò fún un ṣe pé ibi tá à ń náwó sí ọ̀pọ̀ bó ṣe á pọ̀ tóun ibi tó ga jù ń bẹ̀ ó ní ìnáwó fi sabilillah ó ń lọ ga kò sí ìtọ́wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn ẹ̀ ẹ̀yìn rẹ̀ ní gbogbo wọn wà tó fi mẹ́yì tó jẹ ara rẹ̀ oúnjẹ tó jẹ sí ẹnu ara rẹ̀ ẹ̀yìn fi sabilillah ló ṣe kí ni ó ń lọ wà torí pé gbogbo ládá tá a rí kà nínú tírà lórí ìnáwó àtà tó fi mé ètò òfin sẹ́nu ìyàwó rẹ̀ ó gbà ládá lórí ẹ̀ ṣùgbọ́n ládá rẹ̀ kò tó ètò ọba nẹ́físí fíṣẹ̀bílì láì mo sì mú àyà lórí ẹ̀ mọ́sálò lẹ́dínà yóò fi kú ní àmúwálà òun àpèjúwe àwọn tí ń ná dúkìá wọn síbo fi sabilillahi kò sọ pé àlá ahálà alálẹ̀ ahàl àpèjúwe àwọn tí náwó wọn sórí aráalé wọn kò ní àpèjúwe àwọn tí náwó wọn sí sí ara òbí wọn kò ní àpèjúwe àwọn tí náwó wọn fún àwọn mẹ̀kúnnù fáwọn tálíkà ó ní àpèjúwe àwọn tí náwó wọn fi sabilillahi sí ojú ọ̀nà àlọ́ọ̀ tamasali habatin bí àpèjúwe kóró kóró èso kan ni ambata ti sábúà sànábìlà tí kóró kan tá a wá gbìn tó wá yọ sírí ṣùkù àgbàdo méje fi kúlì súnbúlàtín mi àtù habba tá a wá bá kóró ọgọ́rùn-ún ọgọ́rùn-ún lára sírí kọ̀ọ̀kan irú ládàáhùn sí tó bá náwó rẹ̀ síbòmí ò lè rí gbà ibi tí lè rí gbà lọ́nà ti sọ̀hún fún ara ọlọ́run ló sọ ó ní fi sẹ̀bíìlì láì tó bá sọ ní sọ pé mọ́sálù lè dínà yòó fìkú ní àmúwálàhùn káàmù sálẹ̀ abatin tí ò sí fírẹ́sì fi sẹ̀bíìlì láì ń bẹ́ẹ̀ ìgbà náà la lè sọ pé àga sí pé ibikíbi tó bá náwó ẹ̀ sí irú ládàá tó gbà bọ̀tọ́lọ́ ń yan fi sabilillahi ó fi síbẹ̀ so ládá tó kéré jù tó bá náwó sí fi sabilillahi ó ní times seven hundred kálọ̀ ná one thousand ní ìsìn wọ́n náà multiply one thousand ní ọ̀nà seven hundred èlò ló máa jẹ́ ẹ́ seventy thousand ẹ́ one thousand times seven hundred èlò ló jẹ́ seven hundred thousand naira wàhálà ò lè rí yẹn gbà tó bá náà sẹ́nu ara rẹ̀ nínú gbogbo bí tó tá a náwó sí láyé ìwọ nọ́mbà one torí Yorùbá sọ pé bí nọ́mbà jó ni tó bá jọ́ mọ́ ẹni òun ló mú kí eléyìí gbé kúlà oúnjẹ síwájú. Si àbẹ́ẹ̀ rí báwọn kì í sọ̀rọ̀ nìkan lè dínpa níbí ó ṣùgbọ́n èdè ń pa èdè ń pẹ̀lú mi níbo ló ti yá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ tó wá jẹ́ kù yóò tààrẹ̀ sí kí ni ọmọ ìyá rẹ̀ jẹ̀mẹ́à ha àfi ká mọ̀ gbọ́ kí ní iye dáadáa àfi ká gbọ́ yí dáadáa o. àpèjúwe àwọn tí ń ná dúkìá wọn sí ojú ọ̀nà àlọ́ ó yẹ kó wá béèrè pé kí gan lọ́wọ́ ni kí là ń pè ní ojú ọ̀nà lọ kí ni lọ sẹ̀bíìlù lọ ẹ̀sìn rẹ̀ ni ẹ̀sìn rẹ̀ ni wọ́n wá pín sí mẹ́ta ìsọ̀rí Masalasi ìsọ̀rí kejì àrọ̀bání àfáà tó ń lòmà tó sì ń pèpè síbi ìmà onísọ̀rí kejì torí pé òní ó hàndù mọ́sálásí ìsọ̀rí kẹta òní ẹni tó lọ jagun ẹ̀sìn tó lọ jagun ẹ̀sìn ìsọ̀rí mẹ́ta tí sẹ̀bílù láì tó pín sínú kò sí kẹrin ẹ̀ ẹnìkan wá o ó ní ká ràn án lọ́wọ́ o ẹ̀jẹ̀ adásí sẹ̀bí láì fún un àsìpè èdè ní àsìlò èdè ní ẹ̀ aláìní kan wá o ẹ̀ dákun ó ní ẹ̀bùn gba fíṣẹ̀bí láì bóun tí ti jẹ́ àbàgbà sọ́dákọ̀ ni sọ́dákọ̀ lábàgbà ìntà bábòǹgbà àìpè ní sẹ̀bí ìlú sọ́dákọ̀ la máa ń pè é. ohun tí yàn bá béèrè fún tó tọrọ tá a wá fún là ń pè ní kíni sọdakọ èyí tí yàn ò béèrè fún tá a fún là ń pè ní hadiya ok a gbọ́dọ̀ mọ èdè sísá múlò fún kọ̀ọ̀kan kó o lè máa mọrú ládàtọ ọmọ retí ń bẹ ní o tọba sí sọdakọ kọmọkù sọdakọ ló ṣe tọba sí hadiya kọmọkù hadiya ló ṣe tó bá sì ṣe àlìǹfààkù fíṣẹ̀ bílì láì kó mọ̀ pé àlìǹfààkù fíṣẹ̀ bílì láì ó ń lọ ṣe. kíkọ́ mọ́sálásí ilé ẹ̀sìn ọlọ́run ni ọlọ́run tààrà ló náwó rẹ̀ fún ọ̀náwó ẹ̀ tààrà fún kíni fún Allah orí àáfàá tó dúró déédéé lórí ẹ̀sìn tó sì ń pèpè sínú ẹ̀sìn náà mo dákọ tá a máa ń pè wọ́n ní Quran àwọn náà ń pè ní arọbaniyun arọbaniyun alẹ́ alimu alẹ́ amilu adáhìn onímọ̀ ni ó sì ń lo ìmọ̀ kì í ṣe kọ́kọ́ kéwú lọ́wọ́ múrílégéètì ńlọta ni onírin já owó nísìn gbogbo irin orí àkìtàn wọn ti sàtán àtà agolo mílíkì ǹjẹ́ ìwọ̀rá agolo mílíkì ń ta mọ́ bọ́ ọba ṣe ń sọ ọ́lẹ̀ báyìí yọ́ máa bọ́ sọ́wọ́ sagolo sagolo sáà sagoni so áàlì moon áàmì lùn onímọ̀ ni ó sì ń ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ yẹn ó mú mọ̀ yẹn lò ó sì ń fi ń kọ́ àwọn èèyàn kò ṣe ní èmi ti mọ̀ ọ́ tẹ́yìn ọ̀bá mọ̀ ọ́ problem ayé ti yín nìyẹn ó ń kọ́ àwọn èèyàn owó kówó tá a bá fún ẹni owó tá a bá fún irú ẹni bẹ́ẹ̀ special lówó tiẹ̀.